bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo ṣèbà olódùmarè ọba mi tó dé ayé mo ṣèbà olódùmarè ọba mi tó dá ọ̀run ìbà fọlódùmarè ọba tó pé kí èèyàn máa wà ká sì máa bẹ hmm. lórí òkè ìpẹ ìbà fọlódùmarè tó fọ̀run tó fi ṣe ibùgbé tó pé ẹyọ ọmọ nàìjíríà hmm. ẹyọ ọmọ aráyé ọ̀hún lòun yóò ti máa darí yín bàbá mi àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o a sùn lánàá àjí láàárọ̀ tòní pẹ̀lú ayọ̀ àti àlàáfíà o wọ́n pé ewúrẹ́ ètò wọlé tí ò kágò ó dọ̀rùn àmúso àgùndọ̀ tàn tó wọlé tí ò kágò ìyẹn dẹran àmújẹyàn àwa dé láàárọ̀ tòní à ń kí yín à ń bẹ̀yìn à ń pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ bá láǹfààní láti máa gbóhùn wa wò wá kedere ǹjẹ́ ọ̀sán lẹ̀ yín wà mm-hmm. níbi tí ẹ̀yin wà tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sí nàìjíríà ẹlòmíín wà mm-hmm. òkè òkun lòún wà àti pé ẹ̀ka àsán mm-hmm. ẹ̀ka lẹ́ ìgbàkígbà tẹ́ bá wà o àmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tiwantiwa ń bí àgbẹ̀ ẹ̀ka àárọ̀ ẹ̀kú òjúmọ́ ẹ̀sì kú òjúmọ́ mọ́ ètò wa òjúmọ́ láyọ̀ òun ló ti dé sójú amóhùnmáwòrán yín láàárọ̀ tòní ẹ̀wà pẹ̀lú sanni sodiq abiodun tó ń olùmíọ̀gbọ́n àwa méjèèjì lájọ wà ń bí láàárọ̀ ètò ní ẹkún mọ̀ pé bí ìgbín bá fà ìkàrà wọn àtẹ̀lé. Eh, èèyàn ti di dandan bẹ́ẹ̀ ẹ bá wa sọ fún gbadéwọ̀lú o gbadéwọ̀lú tó kọ̀ tó lóhun ò ní gbadéwọ̀lú mọ́ tí gbadéwọ̀lú bá kọ̀ tó bá lóhun ò gbadéwọ̀lú mọ́ bàdé ńkọ́ kí ni bàdé máa dé ẹ̀tú wá sọ fún délé kí délé ó tètè kó gbìyànjú kó lè tètè dé bàdé o nítorí tí adé tó wà nílé lọ́wọ́lọ́wọ́ èyí tí gbadé wọ̀ ló bá lè gbé kúrò nínú ìlú nítorí wípé àwọn kan wà tó jẹ́ pé ajagun gbadé ni wọ́n bọ́bá lè jagun tó ya wọnú ìlú wọ́n fa gbára káká wọ́n fi gbadé bọ́bá wa gbadé lọ kí wá lógún aládé aládé wa máa wá wò sùbẹ̀ ni wípé kò lè jọmọ aládé mọ́ gbogbo wa pátápátá eléyìí ni mo fi ń bá wa sọ̀rọ̀ wípé ká lè gbìyànjú wípé ìgbìyànjú ìyànjú báyìí òun náà làgbẹ́ ń gbà lọ́nà ọba mi náà ló mọṣẹ́ ó ta adé tí mo sọ yìí òun náà ní gbogbo iṣẹ́ ọwọ́ gbogbo wa ká tètè jákàrà mọ́ ká tètè

yín níbi gbogbo tẹ́yìn náà ti wà ẹ̀wọ̀n olóyìnbá máa sọ pé for your convenience fún ìgbádùn yín kẹ́yìn náà lè máa mọ bí àwọn nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà yìí àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan èjèèjì eléyìí tá a ti mú wá fún yín lónìí yìí òun náà la fẹ́ kẹ́ ẹ jókòó ẹ wá nǹkan fìdílé kájọ máa gbádùn àwọn ọ̀rọ̀ eléyìí tó jáde lójúmọ́ lẹ́wà tó ní ìyé kágagiri àgbáńláyé la ti ń kíyàn ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣeun púpọ̀ ẹ kú ìtẹ́tísí wa ẹ wá ṣe nǹkan fún wa ẹ bá wa pín lọ́gúnlọ́gún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kí ìròyìn yìí kó délé kó dóko pátápátápátá èmi ò náà tí ì parúkọ mi dà bí sanni ṣe dárúkọ rẹ̀ orúkọ tèmi náà sì wà ń bẹ o olùsọlá ìsọlá ló kọ mi oyè nẹkàn lórúkọ bàbá tó bí lọ́mọ olómi agbọ́n làwọn èèyàn ń pè mí ìsọlá ayé rèé o ìsọlá akéde finú ṣọgbọ́n ọmọ ará akéde ní màjọ méjọ mẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn ẹ̀já máa wọnú àwọn ọ̀rọ̀ yẹn lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì láwọn bá a ṣe ti gbè wá fún wọn lójúmọ́ lẹ́wà tòní ọjà àárọ̀ tòní ẹjẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ń bẹ láàrọ̀ yìí kàgàngàn ló kọ́kọ́ wáyé bẹ́ẹ̀ mọ́ pé kazeem shettima igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ó mà ti pé bí aláṣẹ bọ́lá ahmed tinubu ṣe yọ owó ìrànwọ́ kúrò lórí epo yóò mú ìdàgbàsókè tó lọ́ọ̀rẹ̀ dé ojú ọjọ́ èyí tó ti yí padà nílẹ̀ àgbáyé ni ẹ wò kazeem shettima ó ń sọ̀rọ̀ People's Gazette lónìí lọ́wọ́ láàárọ̀ tòní ẹ sì máa gbọ́ kúlẹ̀ kúlẹ̀ rẹ̀ dáadáa láàárọ̀ tòde o. ó dá bọ́ bá máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ lápá abẹ yẹn sanniṣó wà pẹ̀lú mi ṣá o wọ́n sọ wípé wọn ò ní fún yín ní ìtẹ̀síwájú o wọn ò ní sọ wípé kẹ́ ẹ tún lọ sáwọn ọ́fíìsì mi o àní gbé yín tẹ̀síwájú tí kì í bá ń ṣe wípé ẹ náwọn ìwé ẹ̀rí èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ tún lọ kó ẹ̀kọ́ sí i ẹ náwọn ìwé ẹ̀rí eléyìí tó ní ìtumọ̀ dáadáa o àní sọ wípé kẹ́ ẹ tún tẹ̀síwájú o nínú iṣẹ́ yín o èmi kọ́ ni mo ń sọ eléyìí àjọ NLCDC ìyẹn àjọ ẹlẹ́ṣọ́ aláàbò àbá ara ẹni làbò lù àwọn lọ́ngbélé jáde lóòrò ní nínú ìwé leadership nìyẹn ti jáde o. ó dà láàárọ̀ tòde bákan náà wọ́n pé ní àánú àná wọ́n pe aláṣẹ Bọ́lá Ahmed Tinubu bàbá máa ṣe ìpàdé pọ̀ pẹ̀lú Iyesan Wike pẹ̀lú gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai kí gangan ni wọ́n sọ ń bẹ̀ níbo ni ìpàdé yìí ti wáyé ẹ fẹ́ mú àbí ń bọ̀ lọ́nà èsì ń kọ̀kùn gbọ̀n gbọ̀n gbọ̀n ẹ ò gbọ́ dàdá láàárọ̀ tòde. ó dá lórí ọ̀rọ̀ ìjọba tí wọ́n náà ń lọ yẹn jẹ́ kí n tẹ̀lé ẹ lọ síbẹ̀ o hmm. ìwé ìròyìn Daily Post òun ló pòwe yìí lẹ́nu o ó ní òòṣà bó o lè gbè mí ẹ dákun kó fi mí lẹ̀ bó o ṣe bá mi ni o ẹ tètè lọ san àwọn owó tẹ ẹ jẹ wá ní kíákíá o gbogbo àwọn àdéhùn eléyìí tẹ ẹ dẹ̀ bá wa ṣe wípé ẹ máa máa san àwọn owó ìrànwọ́ fún wa fáwọn òṣìṣẹ́ ẹ lè tètè lọ mú àdéhùn yẹn ṣe o kó tó di wípé àwa náà sọ wípé a máa daṣẹ́ sílẹ̀ o ẹ gbé àwọn òṣìṣẹ́ ìtọ́jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àwọn lọ́sọ̀ọ́lẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òṣàbọ̀ ò l Balógbèmí ń dákun fi mí lẹ̀ bó ṣe bá mi ni o ìwé ìròyìn Daily Post òun ló gbé jáde láàárọ̀ òní yìí o. ó da èyí tí ń bẹ níwájú òbí ló pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò mà gbẹ́bù dórí wọn pé ẹ́míà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ìyẹn alhaji muhammed sanusi ẹni tó jẹ́ emir ìpínlẹ̀ kano tẹ́lẹ̀ bàbá wọn mà ti lọrẹ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àdarí tí ń bẹ lórílẹ̀-èdè díẹ̀ èyí tí wọ́n fipá gbàjọba ń bẹ̀ ẹ ò mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ìyẹn ń bọ̀ láàárọ̀ tòní dáadáa o. àwífúnni kó tó dání báyìí kọ́ o àgbàjàkadì ni ṣé bẹ́ẹ̀ fẹ́ ká daṣẹ́lẹ̀ ni ẹ fẹ́ ká ṣe ìwọ́de ó dáa o tẹ́ ẹ bá ti lè ṣe ohun tá a fẹ́ kí ni ohun tí wọ́n àwọn wo ni wọ́n sọ eléyìí àgbáríjọ ẹgbẹ́ àwọn dókítà tó wà ní orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn náàdì òun ni wọ́n sọ eléyìí fún ìjọba àpapọ̀ tẹ́ ẹ bá ti ní ẹ fẹ́ ká daṣẹ́ sílẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ tá a ń là kalẹ̀ yìí ló bá tán à daṣẹ́ sílẹ̀ mọ́ ìwé ìròyìn Punch nìyẹn wà láàárọ̀ nìyí. ó dá láàárọ̀ tòdí bákan náà wọ́n pé ó mà ṣeé ṣe qui a fait fait gaz èyí tá a fi ń dáná lórílẹ̀‐èdè nàìjíríà kó padà gúgọ́gọ́ lọ sókè sí èé ṣe gan-an ebi màrí ń kalẹ̀kùn gbàngbàngbàn pọ́ǹchì òun ló nìyẹn lọ́wọ́ láàárọ̀ tòde o. ọlọ́run ṣàánú wọn ni a máa padà lọ sí ibi à ń dáná jíba ni ẹ wo ọ̀dà kò sí wàhálà àdánù àbájá ìfowópamọ́ ẹ̀sìn jẹ́ iná ọ̀gìn náà nínú wẹ́rẹ̀ ń délé post eléyìí tí mo gbámú láàárọ̀ òní òun ló sọ pé ṣáà rí wọn ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kù pa jẹ o eléyìí kò lọ́mọ ẹ̀ fẹ́ kù pa jẹ o òun fúnra ara ẹ̀ báyìí ló pọmọ ẹ̀ jẹ wọ́n tún wá ní ọmọ ẹ̀ ní kì í ṣe ìdí bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmí eléyìí níṣẹ́ ló jáde ló jálẹ̀kẹ̀ tí ń bẹ nídìí ọmọ rẹ̀ o nínú ní ìpínlẹ̀ adámẹ́wàá òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o arákùnrin kan rèé o òun tọ́wọ́ ọlọ́pàá ti tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń ṣẹ́jú pàpòpàpò lágbo ọlọ́pàá èyí tó ṣekú pa ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún méjì péré báyìí òun ló ṣekú pa kí ni ohun tó ṣẹlẹ̀ kí ló rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ kí ló rí lọ́bẹ̀ tó fi lanu gàdàgbà tó fi lè ṣerú ìgbésẹ̀ léyìí tó gbé yìí tó ó dá láàárọ̀ tòní bákan náà lórí ọ̀rọ̀ Màtàwálé wọ́n pé ilé ẹjọ́ wọ́n máa ti sún ìgbẹ́jọ́ síwájú wọ́n pé ó yá a ó jókòó lọ́gbọ̀njọ́ oṣù kẹjọ láti mọ̀ bóyá a ó fi fi àyè sílẹ̀ fún àjọ EFCC àti ICPC láti jókòó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ tàbí pé wọn yóò fọwọ́ òfin mú Màtàwálè ẹ wò ó tó bá di ọgbọ̀njọ́ oṣù tá a yìí a ó mọ̀ bóyá a máa fi àyè sílẹ̀ kí EFCC kí wọ́n fọwọ́ òfin kọlọ́rì fi gbé Màtàwálè tàbí a ò ní fàyè lẹ̀ fún wọn rárá àtìlára ẹ ò gbọ́ dáadáa torí nàìjà lọ́wọ́ láàárọ̀ tó. ẹ jẹ́ kémi náà fẹ́lẹ́ káde lápá ọ̀dọ̀ mi sọ ni wọ́n máa ń pòwe kan mm-hmm. wọ́n ní adìyẹ kì í jẹ̀ fún ara wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ayé àtijọ́ ni o adìyẹ ti ń padà jẹ̀ fún ara wọn o lápá ọ̀dọ̀ mi ń bì báyìí nínú ìwé ìròyìn Vanguard ọlọ́pàá ti padà gbé ọlọ́pàá ọlọ́pàá mú ọlọ́pàá kí ni ohun tó ṣẹlẹ̀ tí ọlọ́pàá tó fi gbé ọlọ́pàá ọlọ́pàá ó tún gbé títí ó gbé àwọn immigration mọ́ kí ló ṣẹlẹ̀ tádìyẹ wá fi ń padà tó fi ń jẹ̀ fún ara wọn báyìí nínú ìwé ìròyìn Vanguard ibẹ̀ láti gbọ́ àwọn kùnkùn inú ìròyìn eléyìí tá a ti mú wá fún wa lójúmọ́ lẹ́wà tòní àwọn kókó eléyìí tó di kókó nínú owó ìwé ìròyìn eléyìí tá a mú jáde wá fún wa lọ́jọ́ tòní òun náà la ti mú wá yẹn ẹ wá wá kan fìdílé ẹ fìdílé kan ẹ jẹ́ ká wá máa tún àwọn pẹyẹpẹ rẹ̀ àwọn ọ̀rọ̀ ìròyìn yìí eléyìí tá a ti mú wàyé ẹ mọ̀ wípé bóyìnbó bá mu tíì àwa ó mú ẹ̀kọ́ tàbí ká mu kókó lára àwọn kókó eléyìí táwa náà mu òun náà láti mú kókó inú ìwé ìròyìn sẹ́gbẹ̀ẹ́ kájọ máa fi kókó yẹn sínú ara wọn bàbá wa ń ju kókó yẹn sínú odó ẹ̀yin mú ọmọ odó dání ẹ máa gun níbi tó bá ti jẹ kẹ́ ẹ máa gun kó lè má dún dáadáa létí yín. ó àárọ̀ yìí ká tó tẹ̀wájú ẹjẹ́ lò òkè lọ́nà kálọ̀rì mọ̀ọ́kàn gbóná gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ń bẹ̀ ẹjẹ́ lọ sókè lọ́ọ̀ à underwear. Give kí èkùlé gbọ́ kó wí fi tòkun káàdó gbọ́ kóró fún bẹ̀ kọmọdé gbọ́ kó wí fún àgbààgbà ìlú pé iléeṣẹ́ oúnjẹ kan tó pójú owó ti wọlé dé kàṣà nílẹ̀ yìí ìjẹ́ èyí ti gbọ́ tẹ́lẹ̀ àbí ẹ̀yin tiẹ̀ ti ṣe alábàápàdé wọn rí ó ya ẹ̀jẹ̀ ń gbé yín rìn kájọ lọ sí iléeṣẹ́ maso food hall iléeṣẹ́ yìí nìkan ni mo mọ̀ tó ń dáńtọ́ nípa pípèsè ìrẹsì ọ̀fadà tútù àti ìgbín èyí tí wọ́n yan gbẹ kórókóró fún àwọn èèyàn láti rà gan ni àfíjí ìròyìn ò tá fojú bẹ́ẹ̀ bá bá wọn dòwò pọ̀ lẹ́tọ̀ọ́ mọ̀ wípé ilé-iṣẹ́ mason food up. fúnra rẹ̀ ti yọ òkúta kúrò nínú àwọn ìrẹsì ọ̀fadà wa kí a tó rọ́ sínú àpò fún títà ìgbín wáńkọ́ mímọ́ tónítóní náà ló wà kí a tó yọ gbẹ ko sínú ọ̀rá ṣe ẹ̀ wá rí wípé ìrọ̀rùn ní sísè bá dé báyìí kílẹ̀ tún dúró dè ẹ̀yin ẹ̀ tètè kàn sí mason food hub lónìí fún ìrẹsì ọ̀fadà tútù tòun tẹ́ràn ọ̀gbìn tó kátà mì dáadáa bí ẹ̀yin bá fẹ́ rọjà wa láti òkè òkun àwa náà ta ọjà wa níbikíbi tẹ́ bá wà ẹ̀lú ẹ̀ ló wọ̀n rèé zero eight zero two nine five five three four nine four zero eight zero two nine five five three four nine four tàbí zero seven zero three zero one two four one six seven zero seven zero three zero one two four one six seven. Maso Food Hub ló wípé ẹ ṣe ìrẹsì ọ̀fadà kí ẹ tún fi ìgbé tó mu ta lé lọ. padà a sì wà lórí ètò wa ojúmọ́ láyọ̀ láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv mm. ẹ tí like àbí ẹ tí ì subscribe ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ìyẹn lórí youtube bákan náà lórí facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí instagram àǹfààní wà fún yíyàn àti tẹ mm. gbàgede ìmọ̀ underscore twenty two ẹ tí subscribe rárá bẹ́ẹ̀ bá lọ sókè ẹ ṣàkíyèsí pé kò sí ed lẹ́yìn rẹ̀ tí ń sọ wípé subscribe dù ẹ wá láǹfààní láti tẹ lẹ́ẹ̀kan sí kíkiní ọ̀hún lè subscribe wá fún yín bẹ́ẹ̀ sì rèé ẹ láìkì ẹ kákàkiri fáwọn èèyàn tẹ́ mọ̀ dáadáa láti gbádùn rẹ̀ kódà kí àwọn ọmọ nàìjíríà gbogbo táwọn táwọn ti ń bẹ lókè òkun àtàwọn tí kò ń ṣe léde wa gan káwọn náà jẹ́ gbádùn rẹ̀ ẹ wò èdè yorùbá òun la fi kà á sì yín létí o ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ náà pe òkìlì àkọ́bò ìyẹn kì máa ń rá wọn bẹ̀ àkọ́kọ́ rèé rèé ṣẹ̀tìmà kazeem ó mà sọ̀rọ̀ o ó pé ìdí rèé tí aláṣẹ bọ́lá ahmed tinubu ti bàbá tí wọ́n fi yọ owó ìrànwọ́ kò lórí epo lórílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ kẹlọ́ọ̀rẹ́ mọ̀ ò ṣẹ̀tí máa sọ yìí jáde lákòókò tí wọ́n ń sọ̀rọ̀ lórí àyípadà ojú ọjọ́ tó wáyè lágbàáyé ó pẹ́ ẹ wò ó ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́rù ń bà yín tẹ́rù bí aláṣẹ bọ́lá ahmed tinubu kò ní ìkarere lọ́kàn pẹ̀lú yín ẹ̀rí ìjọba rẹ̀ ó mọ̀ ní pàtàkì tó fi ṣe àyípadà sórí owó tẹ́ ń repo pẹtirólórí nàìjíríà ó pẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé iye epo tẹ́ máa lò ìyẹn epo pẹtirólórí pẹtiró yóò kọ́kọ́ wálẹ̀ gògò ná ìyàtọ̀ sí yẹn kan ṣẹ́rí bí ohun tí wọ́n pè kíní kan tí wọ́n pè ní carbon dioxide emission o èyí tí ń fò fẹ̀rẹ̀ lọ sókè tó ń jẹ́ káwọn èèyàn máa kó kíní ọ̀hún sí mú yóò tún wálẹ̀ o wálẹ̀ pátápátá èyí tí ò ní ṣàkóbá fáwọn ọmọ nàìjíríà gbogbo mọ́ ó pé yàtọ̀ sí èyí kan àwọn kan tí wọ́n ń jókòó síbì kan tí wọ́n ń kó owó ọ̀hún jẹ ìyẹn owó èlé tí ń bẹ lórí epo orílẹ̀-èdè nàìjíríà owó ìrànwọ́ National Council on Climate méjèèjì tí wọ́n jókòó tí wọ́n sọ̀rọ̀ lórí ìpàdé àpérò èyí tó jẹ́ ìjókòó kejìléní kejìdínní ọgọ́ta irú rẹ̀ ìyẹn fifty eight session mọ̀ pé ẹ wò ó ti àjọ united nations ohun gbogbo lẹgbẹ́ yìí tí wá jẹ́ níbẹ̀ ni wọ́n ti ń pe ẹni tó jẹ́ igbákejì adaléhùn òṣìṣẹ́ yányán sí kazeem shettima ibrahim hasan tó ṣojú fún shettima ló pe aláṣẹ bọ́lá ahmed tinubu bàbá ní èrò gbàgede lọ́kàn láti pé àyípadà ló dé bá ètò ajé orílẹ̀-èdè nàìjíríà fún ìdí èyí bàbá pé ṣẹ́rí iye nǹkan tó ń fò lókè ìyẹn carbon dioxide tó ń ṣàdédé wò sí lọ ńbẹ̀ tó ń wọ bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún níye níbẹ̀ ló pé bàbá wọn ti ṣe àdínkù bá pátápátá kódà ohun tí wọ́n rí pè ní epo pẹtiró nílẹ̀ wa nàìjíríà táwọn kan fi ń ṣòṣì dànù tí wọ́n kàn rà á lára yọ̀ dànù táwọn kan lò ó tí wọ́n tà á lọ sókè òkun lówó tí ò tí nǹkan kan ìyẹn náà ti wálẹ̀ o ẹ wò ó bàbá mọ ti ń ṣe ẹyin ni òye dàdá ń bẹ̀ ó sọ̀rọ̀ jáde People's Gazette lónìí lọ́wọ́ bẹ̀ bá fẹ́ ṣègbè ẹ̀ níbẹ̀. ẹ jẹ́ kémi náà gbéra fúyà kémi náà wọnú àwọn ìròyìn eléyìí tí mo ti mú wá lójúmọ́ lẹ́tì yín lónìí yìí o àti tọ̀dọ̀ tí wàá ń bì báyìí ẹ mọ̀ wípé adébíṣẹ́ máa ṣe báyìí wọ́n máa sọ wípé àgbà ọ̀lẹ ni iṣẹ́ táwa náà yàn láàyò náà rèé kí n gbé fúyà ṣé bẹ́ẹ̀ sọ wípé ẹ fẹ́ gbéga lẹ́nu iṣẹ́ ni gbà fún múrí ṣóun náà ní gbà fún gbàdá ọmọ oko èyí tó bá máa jẹ búrẹ́dì ó di dandan o kó fi iṣu sílé o lápá ọ̀dọ̀ tí wọ́n ń bì báyìí ìyẹn NLCDC òun ni wọ́n tún lè jáde o ṣé ẹ sọ wípé ẹ fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ ni tẹ́ ẹ bá ti ní ìwé ẹ̀rí ilé tó ní í ṣe wípé ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe ìyẹn professional certificate àní sọ wípé àní fún yín ní ìgbéga lẹ́nu iṣẹ́ ẹ máa gbàgbéga lẹ́nu iṣẹ́ èmi kọ́ ọmọ ń ṣe léyò ìṣológun o bẹ́ẹ̀ ni ṣe NLCDC gíwá àjọ ẹ̀ṣọ́ aláàbò àbọ̀ ara ẹni òun làbò lóye òun náà ló sọ lè jáde o ìyẹn ọ̀mọ̀wé Abubakar Ahmed Audu òun ló sọ léyè nílùú Àbújá lánàá òde òní níbi ìpàdé àkúrọ̀sọ kan pẹ̀lú àwọn ọmọ ológun rẹ̀ òun náà ló ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣáàrè àwọn ọmọ ológun NLCDC yìí àtúnyẹ̀wò àtúnṣe lábẹ́ ìṣàkóso mi ó gbọ́dọ̀ dé bá wọn o àní sọ wípé àní fún yín nìgbéga àmọ́ lóòótọ́ àti lódodo ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ìgbégélé tá a fẹ́ fún yín yìí ẹ wo gbogbo nǹkan eléyìí tó ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá ìyẹn ti dà àfìsẹ́yìn eléyìí tẹ́gun fi sọ o ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lábẹ́ ìṣàkóso mi yìí tó tún wájẹ́ lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu yìí gbogbo àwọn eléyìí tá a bá máa fi jẹ lọ́gàá lọ́gàá àwọn tá a máa fi jẹ olórí olórí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ ọ́ṣẹ́ tí wọ́n fẹ́ ṣe o nítorí wípé àwọn ìgbésẹ̀ eléyìí tá a fẹ́ máa máa gbé nísinsìnyí ìgbésẹ̀ lè tó náà rìn ìgbésẹ̀ tó ní ọpọlọ nínú ni o ẹ sì mọ̀ wípé ẹni tí ò nọpọlọ kò lè ṣe ẹ̀ṣọ́ aláàbò báwo lẹ ṣe lè wá fi ní ọpọlọ òun ni lọ́nà àti kàwé kún ìwé o lọ́nà àti ní ìwé ẹ̀rí kún ìwé ẹ̀rí nígbà tó ń bá wọn sọ léde ó tún fìdí ẹ̀ múlẹ̀ wípé nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ṣiṣọ lójú àwọn ìgbésẹ̀ lè tí wọ́n ti gbé ó ní láti láàárín àwọn bíi ìṣẹ́jú mélòó kan ẹbí oṣù mélòó kan sẹ́yìn sí ìta wàyé àjọ NLCDC wọ́n ti ṣe gudugudu méje o àti yàyà mẹ́fà wọ́n ní táwọn bá gbàgbé wípé àwọn ilé ìfọpo eléyìí tó jẹ́ wípé wọn ò nẹ́sẹ̀ ńlẹ̀ wọn ò nórúkọ wọn ò nákọsílẹ̀ kan tó jẹ́ wípé ìlẹ́gà lólóyìnbó pè wọ́n gbogbo ẹ̀ òun làwọn ti fọ́ o èyí tó tó ọgọ́rùn-ún ilé ìfọpo tí ò nẹ́sẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ń bọ ọrọ̀ ajé epo rọ̀bì jẹ́ lórílẹ̀‐èdè yìí àwọn kan sì ń ké rọinrọin wípé lórí ọ̀rọ̀ àwọn yọwọ́ ìrànwọ́ lórí epo ó sì ń ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè nàìjíríà yẹn àwọn kan sì ń ṣe wàhálà ab àfi lórí ẹ̀ wọ́n sì ń ṣe agbésùmọ̀mí lórí ẹ̀ wọ́n ti bà gbogbo àwọn lè ìfọpo eléyìí tí ò nẹ́sìn ńlẹ̀ tó tó ọgọ́rùn-ún wọ́n ti bàjẹ́ o wọ́n ti wá lọ́wọ́ tó àwọn ẹgbẹ́ ènìyàn tí wọ́n náwó nínú gbogbo wọn ìgbésẹ̀ yìí wọ́n ní láàárín ọdún méjì sí ìta wàyé òun ní gbogbo ìgbésẹ̀ tí àjọ NLCDC tí wọ́n ti ń ṣe o wọ́n ní ká máa gbóṣùbà káre fún wọn o nítorí eléyìí tí wọ́n ṣe yìí wọ́n wá ní eléyìí tá à ń ṣe yìí ìyẹn gíwá wọn pátápátá àmádìyé òun ló ṣe léyìí pé eléyìí tá à ń ṣe yìí kò wá ní dúró síbẹ̀ o kò ní tán síbẹ̀ gbogbo ẹ̀ náà la tún máa máa ṣe la ṣe ń sọ wípé ń bẹ́ẹ̀ bá máa gba ìgbéga lẹ́nu iṣẹ́ àwọn òní àní fún yín ní ìgbéga o gbà fún múrí báyìí òun ni gbà fún gbàdà o ẹni ò nímọ̀ lórí ẹni ò mọ̀ kankan a lè gbé sípò ọ̀gá láíláí èmi kọ́ mo sọ o àjọ NLCDC ìyẹn gíwá wọn pátápátá òun ló gbé yẹn jáde nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní. ó dá káàbọ̀ padà láti inú ìwé ìròyìn Punch ìtààrọ̀ òní ṣó ti wọ búùtù rẹ̀ ṣó agbádá dání àbí fìlà gangan ló wáyé ó yá gbà sọ́wọ́ mi. sí ọ̀dọ̀ aláṣẹ bọ́lá ahmed tinubu ti ń bẹ nílùú àbújá ní iléeṣẹ́ aláṣẹ wọ́n ìpàdé kan máa wáyè láàrin aláṣẹ bọ́lá ahmed tinubu kódà tó fi dórí iye san wike àti gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ kaduna hmm. nasiru El-Rufai wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jókòó pọ̀ ní iléeṣẹ́ aláṣẹ níbi tí wọ́n pè ní Aso Rock Presidential Villa tó wà lólùwà Àbújá o wọ́n pé níbẹ̀ ni àwọn méjèèjì wọ́n balẹ̀ gùdẹ̀ sọ́dọ̀ aláṣẹ ní dèdè aago méjì ó kù ogún ìṣẹ́jú kó lù wọ́n pé níbẹ̀ ni wọ́n pé àwọn méjèèjì ní ìgbà tó di aago méjì ọ̀sán gangan lọ́ba tilẹ̀kùn mọ́rí gbọ̀ngbọ̀n pẹ̀lú aláṣẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pé ohun tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ sọ náà pàtó ló ní ṣe pẹ̀lú pé kí wọ́n tètè bọ́wọ́ lu Nasir El-Rufai gẹ́gẹ́ bí alákòóso lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé àwọn mẹ́ta ló yìí ṣẹ́kù tí wọ́n ti ìbúwọ́ lò nínú àwọn tí wọ́n pọ̀ púpọ̀ níye tí wọ́n tó bí méjì dín ní àádọ́ta níye èyí tí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tó fowókọ wọn léde lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀‐èdè nàìjíríà wọ́n pé àmọ́ ṣẹ́ gbogbo ìgbìyànjú wọn pátápátá láìpẹ́ wọ́n tètè búwọ́ lù gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́rì Ahmed Tinubu wọ́n pé lẹ́yìn èyí lọ́gán a máa tún gbọ́rọ̀ yìí mí èyí tẹ́lẹ̀ kan wá fi léde o wípé ẹ wò ó ó máa ṣe é ṣe hmm. bí wọ́n padà bọ̀ lọ́rọ̀ ebu ọwọ́ lu nọ́ọ̀sì ẹ ò fà tán kí ni wá bí kó wá padà wá ṣe ọkàn akin kó pé ẹ wò ó òun ò fẹ́ pò mọ́ òun kọ̀wé fi ipò lẹ̀ o wọ́n pé ká kí ló dé gan ẹnìkan èyí tó wà ń ṣojú rẹ̀ ó pe ṣẹ́rí nọ́ọ̀sì ẹ ò fà bí ilégbìmọ̀ aṣòfin àgbà bí wọ́n ti ṣe kọ̀ láti buwọ́lu orúkọ rẹ̀ bíi tàwọn yòókù rẹ̀ gbọ̀ngàn ló mà ti múnú bì látàrí pé kéde wọ́n pé àwọn gbọ́dọ̀ ní sùúrù kí àwọn òṣìṣẹ́ elétò ààbò kó wá parí nǹkan tí wọ́n pè ní security report tán lórí rẹ̀ wọ́n pé nọ́ọ̀sì El-Rufai ń bẹ pẹ̀lú àwọn méjì míì èyí tí wọ́n kọ̀ láti buwọ́lu wọ́n pé àwọn méjì ọ̀hún ni Abubakar Danladi tòun ti Stella Okotete láti ìpínlẹ̀ Delta àmọ́ Abubakar Danladi ló wá láti ìpínlẹ̀ Taraba o wọ́n pe Sheikh Nasir El-Rufai ó ti ń bínú púpọ̀ púpọ̀ kódà inú rẹ̀ ti ru sókè o àmọ́ ó sì ń ní sùúrù ó ń ṣe tọkùnrin bẹ̀ ni ó fẹ́ kí wọ́n kéde òun gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ alákòóso lórílẹ̀‐èdè Nàìjíríà ó pẹ́ lagan tí wọ́n bá kéde rẹ̀ tán ó ṣe ṣe pé òun gan ni yóò jẹ́ ẹni àkọ́kọ́ láti bu fún mu bẹ́rò fi kọ̀ wípé bàbá ẹ púpọ̀ pé òun sípò àmọ́ wípé lákòókò yìí ohun táwọn aṣòfin àgbà ṣe fún mi ó burú jáì kódà ohun òwò sí wọn rárá àti rárá ni ẹ wò ó wọ́n pé ó ṣeé ṣe o kí El-Rufai kó padà kọ̀wé fipò rẹ̀ lẹ̀ àwọn ogun lọ́gbẹ̀ yìí síta politics nàìjíríà lọ fi ìta láàárọ̀ tòní bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ó ṣeé ṣe o ó ṣeé ṣe kí El-Rufai kó padà kọ̀wé fipò lẹ̀ bàbá fòtẹ́lù gbà gẹ́gẹ́ bí alákòóso lórílẹ̀‐èdè nàìjíríà. Mm, kí bàbá ní sùúrù oyè tó kanra àwo ni mm. ó máa padà wá kanra ẹ̀dẹ́ Mm, àwa náà ṣe a sì ń nírètí pé bí gbogbo òwe ṣe jáde síbàdí ìwé ìròyìn tèmi náà tún gbámú láàárọ̀ òní ó mọ̀ wípé ìbí òjò bí o òun bá a ṣe bẹ́rù náà báyìí òun la gbọ́mọ o èyí ò lè torí wípé Abdulrasaq ìyẹn ga kọ́ nígbà èmi kúrú kọ́ wa máa sọ pé ìbí jùbí ìbí òjò bí o òun bá a ṣe bí Rasaq òun náà la ṣe bólómi ọgbọ́n o eléyìí ló dífá fún ìwé ìròyìn eléyìí tí mo gbámú láàárọ̀ ní ìyẹn ìwé ìròyìn Daily Post ṣẹ́gun sówùnmí òun ló sọ̀rọ̀ wípé ṣe bí o ààrẹ bọ́lá méjì tinubu bàbá ti ń fárí apá kan o wọ́n ti ń dá ọ̀kan sí o èmi kọ́ mo ń sọ o ọ̀kan lára àwọn olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party ìyẹn pdp ọ̀gbẹ́ni ṣẹ́gun sówùnmí òun ló ń sọ eléyìí sí ààrẹ bọ́lá méjì tinubu wípé bàbá ti ń fárí apá kan wọ́n ti ń dá kan sí o nínú àwọn tí wọ́n kó papọ̀ láti bá wọn ṣe ìṣàkóso wọn o wọ́n ní tá a bá wò wọ́n ti gbà fàbí apákọ̀dá kan sí ni wípé àwọn ọmọ Ìgbò òun ni wọ́n fàdá ní dáadáa o nínú ìṣèjọba wọn o wọ́n fi àwọn ọmọ Ìgbò eléyìí tó pọ̀ sí i nínú ìṣèjọba eléyìí tí bàbá Bọ́lá mẹ́rin Tinubu tí ó ń ṣàkójọpọ̀ wọn o ọ̀gbẹ́ni yìí òun ló ń sọ eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó wáyé ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ eléyìí tá a wà nínú èyí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan tí wọ́n pè ní Channels TV níbẹ̀ ló ti sọ pé ó ní Ṣẹ́gun Ṣóhùnmí ni ṣé ẹ rí èmi yìí mi ò lè parọ́ lóòótọ́ o àti lódodo ni mo jọ́mọ Yorùbá ṣùgbọ́n mo ti mọ aṣíwájú fún ọ̀pọ̀ àìmọye nítorí wípé ó jí ọlọ́kàn tútù ó níwà tútù bí àdàbà onínúure ni ẹni òtítọ́ ni àmọ́ nígbà tí mo ń ṣàkíyèsí láti bí ọjọ́ mélòó kan nínú ìṣèjọba rẹ̀ yìí eléyìí tó ń yàn yé ó sàkàn gbogbo èèyàn ẹ mọ̀ wípé bá a bá dẹ̀ ti ń rí ọmọ tàbí ẹnìkan tó ti ń gbé ìgbésẹ̀ eléyìí tí ò tọ́ a nílò láti sí ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni gbẹ́rẹ́ ìpàkọ́ eléyìí tí mò ń sin ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu láti lè lè tún àyẹ̀wò àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ti gbé láti lè tún ṣe ni o gbogbo àwọn èèyàn tí wọ́n yàn yé àwọn ọmọ Ìgbò wọn ọ̀pọ̀ nínú wọn o Yorùbá ló fẹ́ pọ̀ jù èmi ò sọ eléyìí láti lè tàbùkù bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu àmọ́ mo ń sọ nítorí ìgbésẹ̀ ìgbésẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń gbè yín kí wọ́n jẹ́ kí ọwọ́ yín kó kálé kó ká oko ìbí òjù bí o ń bá ṣe bí Yorùbá òun la bá Hausa o bá a ṣe bá Hausa òun náà la ṣe bí Ìgbò ẹ má jẹ́ kí àwọn Ìgbò kí wọ́n máa wá máa fojú wòó pé nítorí wípé bóyá ààrẹ wa Yorùbá ni o igbákejì rẹ̀ bóyá Hausa ni o ẹ má jẹ́ kí wọ́n máa ríra wọn lọ́wọ́ ẹ̀yìn o Ṣẹ́gun Ṣówùnmí òun ló ń ṣe léyìí o òun ni mo ti rí ìwà tútù bí àdàbà nínú gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí ààrẹ tó ti ń gbé yìí láti lè kó àwọn èèyàn rẹ̀ jọ àmọ́ bó ṣe ń kó wọn jọ yìí mo kàn ń rẹ́rìn sínú lápá ọ̀dọ̀ mi ni nítorí pé ń bá ò bá wò ó ó lè lọ ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ jẹ́ kó kalẹ̀ kó ka oko ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ tí wàá rí ń gbogbo àwọn ìṣàkóso ilé tí eléyìí ó tún lè ṣàkóbá fún wa o nítorí àwọn gómìnà gómìnà tẹ́lẹ̀ yìí ni wọ́n ní ọ̀rọ̀ kan tàbí ìkejì tí wọ́n ń jẹ́ lórí ẹ̀sùn ìkówójẹ ẹni tá a wá ní ó kówó jẹ ẹni tá a ń pè lólóńgbò tá a tún wá sọ pé a fẹ́ máa fi sọ ẹnu ṣàfẹ́ dájú ọbẹ̀ ẹran lé e lórí ni èmi kọ́ mo sọ eléyìí Ṣẹ́gun Ṣówùnmí tó jẹ́ ọ̀kan lára gbòógì nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn PDP ló sọ eléyìí nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní tó gbé jáde sí its you ó dá wọn pé àgbájọwọ́ báyìí ohun gangan la fi ń sọ̀yà ìjẹ́ tiẹ̀ mọ́ ẹ́míà tí wọ́n ń pè ní Mohammed Sanusi Alhaji ń bẹ̀ ẹ́míà ẹlẹ́ẹ̀kẹrìnlá ti ìpínlẹ̀ Kano wọ́n pé bàbá wọn mà lọ sí orílẹ̀-èdè Niger láti lọ rí bá wọn bẹ̀ o ìyẹn ikọ̀ ìjọba ológun ti ń bẹ nípò wípé ó yá ẹjẹ́ sọ̀rọ̀ pọ̀ ẹjẹ́ àjọ jókòó kájọ sọ̀rọ̀ papọ̀ kí nǹkan lè tètè dà ẹni tó jẹ́ àdáni tẹ́lẹ̀ ní báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun gangan ló máa tẹkọ̀ létí ló bá dorílẹ̀-èdè dèjé wọ́n pé èyí ló wáyé lẹ́yìn ìgbà tí àjọ tí wọ́n ń pè ní African Union àjọ míì tí wọ́n ń pè ní ECOWAS àti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n máa kùnà láti bá orílẹ̀-èdè dèjé sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ rè bá wọn pé ó yá àwa náà fẹ́ bá yín sọ̀rọ̀ àmọ́ ìjọba ológun tí ń bẹ lórílẹ̀-èdè dèjé wọ́n pé láyé ń bí àwa kọ́ lẹ fẹ́ bá sọ̀rọ̀ àní dá lóhùn o wọ́n pẹ́ láti ìgbà yìí ló máa jẹ́ kí àjọ tí wọ́n pè ní ECOWAS kọ́ pé ó dáa ǹgbà tẹ́yìn ò bá fẹ́ àlàáfíà àwa náà abẹ́s ní pèpè fogun o wọ́n pẹ́ ní àná tí ń ṣe ọjọ́rú àwọn méjèèjì Sànúsí àti ikọ̀ kan tí wọ́n pè ní Tìjàníyà èyí tó jẹ́ tàwọn mùsùlùmí ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà fi jẹ́ kó di mímọ̀ fún wa wípé ṣẹ́rí Sànúsí tó ń sọ yìí ohun gangan ni kàlífà àwọn tó jẹ́ Tìjàníyà òun lápá gúúsù ilẹ̀ adúláwọ̀ o wọ́n pẹ́ níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé fún wa wípé ṣẹ́rí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gá nínú ikọ̀ tìjàníyà yìí ni wọ́n lọ síbẹ̀ lọ́ba lọ sórílẹ̀-èdè dèjé wípé ó ya ẹja jókòó kájọ sọ̀rọ̀ pọ̀ àmọ́ nínú àwòrán tà ń rí á rí wípé ẹni tó jẹ́ sàmúsí tòun ti àwọn adarí adarí lórílẹ̀-èdè dèjé wọ́n máa jókòó wọ́n sọ̀rọ̀ wọ́n tọ̀wẹ́kẹ̀ tí ì tẹ́ síta fún wa láàárọ̀ tòní bá ṣe ń kà á fún yín o wọ́n pẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ àjọ ECOWAS wọ́n á sì jókòó wọ́n á sì sọ̀rọ̀ lónìí àmọ́ lágan orílẹ̀-èdè nàìjíríà làwọn bá fọ̀hún síta o wọ́n pe ẹ wò ó orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Niger wọ́n ń jà wọ́n ní gbèsè owó iná èyí tí ń bẹ ní bílíọ̀nù mẹ́rin ẹ̀sùn méjìléní ogún níye owó yìí pọ̀ àbí ẹ fẹ́ mọ̀ yòókù wọ́n pe ṣẹ́rí nínú ìwé ìròyìn Punch tó ń bẹ́ńtà ń bí láàárọ̀ tòní wọ́n pe àjọ tí ń rí sí iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè àwọn gan ni wọ́n ń jẹ orílẹ̀‐èdè Nàìjíríà lówó owó tùlùtùlù bílíọ̀nù mẹ́rin ẹ̀sùn méjìléní ogún náírà four point twenty two billion naira wọ́n pẹ́ láti ìgbà tí àwọn ti já ìwé fún wọn wípé ẹgbà owó tẹ́ sọ fún wa rèé gẹ́gẹ́ bí gbèsè tẹ̀ ń jẹ wá àwọn ò tí ì rí tọ́rọ́ ṣíṣì tàbí kọ́ fati akọ́bọ̀ àwọn ò tí ì rí gbà lọ́wọ́ wọn bẹ̀ wò wọ́n pẹ́ àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná gbogbo làwọn ti já ìwé fún bíi àwọn jẹ́ kan f fáwọn nǹkan tí yẹ pé àwọn pé kí wọ́n sanwó ọ̀hún láti 2023 twenty three èyí tí a wà yìí wọ́n pé àwọn já mílíọ̀nù mẹ́ta ẹ̀sùn mẹ́rìndínláàádọ́ta dọ́là níye fún ilé iṣẹ́ kan tí wọ́n pè ní para SBE àwọn tún já míì ti ń bẹ ní mílíọ̀nù mẹ́ta ẹ̀sùn márùndínláàádọ́ta àádọ́rùn-ún dọ́là fún àwọn kan náà tí wọ́n ń pè ní transcorp sbe àwọn tó jẹ́ owó míì owó míì fáwọn kan o àmọ́ àwọn tí ń bẹ ní apá àríwá gúúsù àwọn nìkan ni wọ́n sanwó lórílẹ̀‐èdè níjẹ́ níbi tí wọ́n ti san mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀sùn méjìdínlógójì níye náírà fún àwọn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n pé èyí sì lòdì pátápátá sí owó táwọn béèrè èyí tí yàtọ̀ sí mílíọ̀nù lọ́rùn níye owó táwọn béèrè lọ́wọ́ wọn iye twenty four point sixty nine million naira àmọ́ wọ́n padà san mílíọ̀nù tí ń ní fifteen point thirty eight million naira ẹ wò ó orílẹ̀-èdè Niger wọ́n ń dẹ Nàìjíríà lówó àwọn méjèèjì báyìí ẹ̀ àwọn méjèèjì ǹjẹ́ sọ́fẹ́ lè ran wọn ṣá lójúmọ́ Ọlọ́run nìkan ló mọ̀ pọ́ǹtì lónìí lọ́wọ́ Niger Nàìjíríà wọ́n ń wọ́n gbèsè. aṣẹ̀wámọ̀ báyìí pé kì í ṣe àwọn aráàlú nìkan ṣe là NEPA lówó odindi orílẹ̀-èdè náà máa jẹ NEPA lówó kọ́lọ́hún ṣàánú wa kó dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè ti nìjẹ́ bá wà á géná mọ́ ẹ lọ na nìjẹ́. ẹ ẹ lè sọ bóyá ti géná odindi orílẹ̀-èdè báyìí ẹ jẹ́ kémi náà kò fẹ́rẹ̀ o ẹ lè máa sí wa ẹ wá wa bíi ẹ tún máa rẹ́ wa jẹ fi koríko ńbẹ ní wípé ẹ fún wa lóúnjẹ jẹ ni ẹ má tọ̀ wá bẹ́ẹ̀ bá tọ̀ wá gan àwa náà lè tọ́ra wa gbogbo owó tẹ ẹ jẹ wá sẹ́yìn sẹ́yìn ẹ lọ sọ fún wa o àti gbogbo àwọn owó eléyìí tá a sọ wípé àjọ fẹ́nu kò sí wípé ẹ máa sọ fún wa ẹ lọ sọ fún wa o kó tó di wípé àwa náà bẹ̀rẹ̀ fi ní daṣẹ́ tiwa náà lẹ̀ o àwọn wo ló sọ bẹ́ẹ̀ gbogbo àgbáríjọ àwọn òṣìṣẹ́ ti ìjọba àpapọ̀ ìyẹn Federal Workers Forum àwọn ni wọ́n sọ eléyìí o tí wọ́n ń rọ ìjọba àpapọ̀ wípé ẹ dákun torí ọlọ́run gbogbo àwọn owó tẹ jà àwọn òṣìṣẹ́ wa ẹ tètè lọ san fún wọn o ní kíákíá nígbà tí wọ́n sọ eléyìí ẹni tó jẹ́ wípé alákòóso ẹgbẹ́ náà ìyẹn comrade Andrew Emeleze òun ló ń sọ eléyìí fún àwọn akọ̀ròyìn o ní ọjọ́rú Wednesday àná níbi tó ti ń ṣàlàyé wípé ṣe adé o ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí níṣẹ́ ló há gágá o ó wá jìjì gan ni o nítorí wípé àyọkúrò owó ìrànwọ́ orí epo eléyìí tí wọ́n yọ nítorí àwa náà sọ̀rọ̀ kò mà dàbẹ́ ní wípé àwa náà àmọ́ ní nǹkan tá ń là kọjá àwa náà máa ní nǹkan tá ń là kọjá àmọ́ nítorí pé a jẹ́ òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun la ṣe rárá ṣe ní díẹ̀díẹ̀ àmọ́ nísìnyí a ti rí wípé ariwo òun ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n gbọ́ o ìlù tí èèyàn bá dẹ̀ gbọ́ òun là ń lù o béèyàn kan bá lọ lù àgídìgbò níbi tí wọ́n ti ń jó bàtà onítàn adájọ́ ni o àmọ́ níbi tó èèyàn bá ti jẹ́ kéèyàn lùlù bàtà bó jẹ́ Ṣàngó ni wọ́n sì ń bẹ̀ o gbogbo àwọn tó ń sin Ṣàngó ń bẹ̀ o oníṣe ni kíákíá wọ́n máa jó bàtà o àwa náà ti mọ ní tá a máa dá sí eléyìí ìjọba àpapọ̀ ẹ tètè gbé ìgbésẹ̀ ẹ tètè san àwọn owó tẹ jẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ọ̀wọ́n owó eléyìí tẹ́ sọ wípé ẹ máa fi kún owó wa kẹ́ni ẹ máa máa sọ fún wa lóṣooṣù àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ ìyẹn Federal Workers Forum àwọn ni wọ́n sọ eléyìí o nígbà tí wọ́n sọ fún àwọn akọ̀ròyìn wọ́n níṣẹ́ bí àwọn ẹgbẹ́ NLC àti TUC òun ni ìjọba àpapọ̀ ni wọ́n ti ní ìgbésẹ̀ kan tàbí ìkejì láti gbé pẹ̀lú wọn àwa náà àti NLC àti TUC gbogbo wa lápapọ̀ àti wá fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní gbèǹdéke nígbà tó bá máa fi di ìparí oṣù kẹsàn-án ọdún twenty twenty three eléyìí tá a wà yìí gbogbo owó tẹ ẹ wá ẹ gbọ́dọ̀ fún wa o gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa ẹ gbọ́dọ̀ fún wa ó ti sú wa àwa náà nọ́mọ nílùú ẹ̀ná ẹni ká má japa ká dúró sórílẹ̀-èdè nàìjíríà yìí àti dúró sórílẹ̀-èdè nàìjíríà yìí ara lẹ fi ni wá àwọn gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa ẹ tún fi fún wa lọ́wọ́ ẹ fi dùn wá ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ òun ló ń sọ eléyìí nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ní o wọ́n da àárọ̀ tòní bákan náà wọ́n pé ṣe rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gáàsì afẹ́fẹ́ gáàsì orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yọ́ ọmọ nàìjíríà ẹ lọ rí bẹ̀rẹ̀ sí ní gbáradì ẹ̀sán ṣòkòtò gírígírí sókè sókè sókè ẹ lọ rí wífi olómi ọgbọ́n tẹ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣẹ̀wà bẹ̀ nígbà kò ní jẹ oúnjẹ míì àbílò èédú àbí sundos hmm. ó dà wọ́n pe ṣẹ́gírí láàárọ̀ tòní adarí kan fún àjọ àwọn tí ń ta gáàsì lórílẹ̀‐èdè nàìjíríà ọlátúbọ̀sún ọládàpọ̀ ó mà ti pé ẹyẹ ọmọ nàìjíríà ṣé kí n má parọ́ tàn yín jẹ ọwọ́ mi méjèèjì rèé funfun nẹ́nẹ́ màní ẹ wò ó gáàsì afẹ́fẹ́ gáàsì tá a fi ń dáná lórílẹ̀‐èdè nàìjíríà owó rẹ̀ a tún lọ sókè sókè sí lórílẹ̀‐èdè nàìjíríà àní à ń jèkù kó tán ẹ tún gbọ́wọ́n rẹ̀ sáwo à kí gàgàdàyé yìí bẹ́ẹ̀ bá gbàgbé epo pẹtiró ó ṣẹ̀ṣẹ̀ gbó sókè sókè lórílẹ̀ nàìjíríà ọmọ nàìjíríà ṣì ń pariwo ariwo òun ò tí ì wálẹ̀ o ẹ̀ wá gbọ́ wọn pèsè rí epo ìwádìí afẹ́fẹ́ gáàsì orílẹ̀-èdè nàìjíríà á tó fòfèrè lọ sókè o ó pẹ́ fẹ̀gàntẹ́lẹ̀ àwọn mọ̀ pé ìyà ń ja ọmọ nàìjíríà ń bọba pé ìyà ń ja àwọn èèyàn ọmọ nàìjíríà gangan òun lè kọ́kọ́ náà sókè pé ẹ wò ó àwa gangan ló níyà ó pé ẹ wò ó ohun tí òun mọ̀ ni pé àfi kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí orí tá à ń san ẹ̀rì kúrú wálẹ̀ èyí á ṣe àǹfààní fáwọn iléeṣẹ́ ńláńlá láti pé ọjà tí wọn yóò máa tà fáwọn èèyàn á wálẹ̀ dáadáa ó pé yàtọ̀ sí èyí ẹ̀bẹ̀ sí ń fowó sápá ọmọ nàìjíríà èyí tó bá mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún pátápátá bí bẹ́ẹ̀ kọ́ ìyàwó ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ ọmọ nàìjíríà ohun tó ń ṣàkíyèsí ni pé bàbá tètè ṣọ́ra á bẹ̀ sí ń lo iná ge láti bẹ̀ sí dáná ọ̀gá túbọ̀ sùn ò wọ́n tún sọ̀rọ̀ wọ́n pé ẹ lọ wò ó ẹ̀yin tẹ bá mọ̀ pé ẹ ní èdú ilé ẹ̀bẹ̀ sí ní kójọ o pé láìpẹ́ jọjọ ẹ̀bẹ̀ sí ní kó èédú wọnú kolopọ́ọ̀tù láti bẹ̀ sí ní dáná pé bẹ́ẹ̀ kọ́ àbí ká bẹ̀ sí ohun tó ń pè ní àbáṣà pọ́ọ̀tù mm. èyí tí wọ́n pè ní pé ká kó sándọ̀sì ah. ká kó ká wá fìgò sí láàárín àkì dáadáa ẹ̀ ìyẹn gangan láti máa fi mm. dáná lórílẹ̀ nàìjíríà ṣẹ̀rí ohun tó fẹ́ fà á kí owó afẹ́fẹ́ gáàsì òun lọ sókè gangan ló jẹ́ wípé kíni ìjọba àpapọ̀ wọ́n fẹ́ máa gba owó orí lórí afẹ́fẹ́ gáàsì tí ń bẹ ní náírà mẹ́ta àti àádọ́ta kọ́bọ̀ ìyẹn three point fifty fifty three naira fifty kobo. ó pé èyí sì rèé ó ń bẹ lórí gáàsì kéèjì kan tí ń bẹ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà seven hundred naira ó pé ẹ̀yà ó yá èlò ló wá kù gangan níbẹ̀ nínú seven hundred naira èyí ti yọ three naira fifty kobo. ẹ wò ó a lè máa ṣe báyìí o ẹ lè rèé sọ fún ìjọba àpapọ̀ pé bí wọn ò bá tètè gbé ọwọ́ agbára wọn wálẹ̀ ẹ̀yọ́ ọmọ nàìjíríà ẹ fìdí ẹ fìdánáwó ẹ fìdú ẹ fìdánáwó ẹ ti Sandoz ìdánáwò ẹ wò ó owó afẹ́fẹ́ gáàsì ń bọ̀ wá fò sókè sókè sókè lórílẹ̀‐èdè nàìjíríà pọ́ǹchì òun ló ní lọ́wọ́ láàárọ̀ tòní ẹyẹ ọmọ nàìjíríà ìyà kòkó ní jẹ tiwa. àmì ìyẹ̀ ò ní jẹ tiwa wọ́n bá ní adánagi àádánagi àmọ́ à ń fi ọgbọ́n ọgbọ́n bẹ̀ wọ́n pé kọ́ dákun kọ́ má jẹ́ kí afẹ́fẹ́ gáàsì ìpínyẹn náà tún gbówó lórí nítorí àtúmọ̀ bíi tí àábà máa wò lára àwọn oúnjẹ tá a nífẹ̀ẹ́ sí ni láti máa jẹ òun náà lẹ́wà ẹ̀wà sì máa ń pẹ́ kó tó jiná pọ̀ ẹ jẹ́ kí mi náà wọnú ìròyìn eléyìí tí mo fẹ́ mú lónìí yìí ìyẹn ìwé ìròyìn Daily Post òun ló mà sọ òun ni inú bíbí ìfiṣẹ́ mi ẹ̀dọ̀ fòfò ẹ̀ǹbẹ̀ lọ́wọ́ ẹ̀ adífá fún kinní kan kinní kan ẹ̀yẹn lọ́mọ adífá yẹn ń lé ẹ jẹ́ kí mi máa kàròyìn ń bìbà yìí kò sọ́pọn fáwájú mi ẹ ní sùúrù di ogúnjọ́ oṣù yìí nígbà tá a máa ṣe ọdún ìṣẹ̀ṣe àmọ́ kó tó dìgbà yẹn o ìwé ìròyìn eléyìí tí mo gbẹ́mú yìí òun ló sọ wípé arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ àyùbá dambake òun ni ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí o tó ti ń ṣẹ́jú pàkópàkó ní àgọ́ ọlọ́pàá eléyìí tí wọ́n sọ wípé ó pa ọmọ bíbí inú rẹ̀ ọmọ ọdún méjì tó sì jẹ́ wípé ó sin sínú kòtò lẹ́yìn ìgbà tó patọ́ o àyùbáyé tí orúkọ bàbá rẹ̀ ń jẹ́ dẹ́mbàké òun ni wọ́n pè ní ọmọ ọdún márùn-ún lé ní ọgbọ̀n ìyẹn thirty five years òun ni wọ́n sọ pé ó ń gbé ní agbègbè kan òun tí wọ́n pè ní rígí níjọba ìbílẹ̀ gombe ní ìpínlẹ̀ adamawaye nígbà tí wọ́n ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ìyàwó rẹ̀ òun ló lọ mú ọmọ náà o ló lọ mú un bá níbi tó ti ń jẹ̀gbádùn ayé ara rẹ̀ ìyẹn níbi tí wọ́n ti mọ bíyà bíyà ìyẹn bíyà o ni wọ́n ti lọ́mú lọ́ba o ó ní ó gbà Síríà o omi ò ṣe mọ́ o ìyàwó rẹ̀ yìí eléyìí tí wọ́n pè ní ṣìyónà ṣìyónàlì àlè òun lọ sọ pé ó lọ ju ọmọ náà fún un wípé wo mi ò ṣe máa o lọ máa tọ́jú rẹ̀ èmi ibi tẹ́mi náà tọ́jú rẹ̀ lóye ibẹ̀ náà ló jẹ́ òun o ó lọ mú bá a níbi bí a palọ̀ yìí ní kété tóun bá kó mbẹ̀ ló bá mú lọ lé o nígbà tó wá ń wọ ọmọ náà ló ti ṣètọ́jú ẹ̀ ó wà rò pé a eléyìí mà ti sún mi o ọmọ ọdún méjì tẹ́mi náà máa máa ṣètọ́jú ẹ̀ ní gbogbo ìgbà ló bá fi ó kan o ló bá fi kó jì o tó bá sì jẹ́ èjì ló fi kú kò bá tẹ̀ pé ẹ̀ta o níṣẹ́ ló mú ó kan ló bá fi kún ẹ̀wá ló bá di mọ́kànlá ló bá mọ́mọ́ náà ó di inú igbó láìsí inú igbó sambisa ló bá mú okùn gidigba gidigba ló so mọ́kùnmọ́kùn ọmọbìnrin yìí lọ́nu ọmọ ọdún méjì pako òun náà lọmọ náà o ló so mọ́ ọlọ́run títí tí ẹ̀mí fi bọ́ lára ọmọdé yìí náà nígbà tẹ́mi bọ́ lára ọmọdé yìí òun ló wá wò pé ó dá o ká filẹ̀ ká fi bàṣírí rẹ̀ ló bá tún dílẹ̀ ló gbẹ́lẹ̀ yìí ó tó tún ju ọmọ náà síbẹ̀ arábìnrin tó jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní ṣìyónà àlè tó jẹ́ ìyẹn jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ló bá gbọ́ ìròyìn yìí ló bá súré tètè wá o ẹ mọ̀ abiyamọ tó ti fọmọ lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nígbà tó gbọ́ wípé ọmọ ṣaláìsí ló bá sáré wá ló bá lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá bá gbéra o gẹ́gẹ́ bí ojúṣe wọn lórílẹ̀‐èdè nàìjíríà yìí tá a sì mọ̀ wípé ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wọn o wọn kì í fẹ́ ìwà ládìrú nǹkan báyìí ló bá gbéra o lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó tó ti ṣẹlẹ̀ ńlọba ara wọn tó ọmọkùnrin náà ó ti ń ṣẹ́jú pàkòpàkò ńlọ́gà níléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Yólà níbi tí àwọn ọlọ́pàá ti ń fi ọ̀rọ̀ wà lẹ́nu wò nígbà tí wọ́n ń bí léèrè wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣe léyè ó wá dá wọn lóhùn oníṣẹ́ rí ìyàwó òun òun ló mú ọmọ náà wá o tó sì jù ú fún òun ó sọ pé òun ò ṣe mọ́ nígbà tóun sì wò pé òun ò lè mọ tọ́jú ọmọ yìí lọ títí báyé òun bá mú èèyàn kan o lòun bá fi kú mẹ́wàá ló bá di mọ́kànlá o lòun bá mọ́mọ náà lọ sínú igbó lòun bá pa ọmọ náà tóun sì di ìjú sínú kòtò òun ló fà á tóun ṣe ṣe eléyìí o ó ní bóun ṣe wà yìí òun ti ní ìyàwó o òun tí wọ́n sì bímọ mẹ́fà fún òun wọn báwo lòun wá ṣe máa máa ṣe ebi á máa pa gbogbo wa ni o ìyàwó yẹn náà tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní látàrí ebi tó fi ń pa mí òun ló jẹ́ kí n kẹ́rù mi lọ o òṣàbò lè gbè mí fi mí lè ṣe bá mi mo bá ju ọmọ rẹ̀ fún tó jẹ́ dúkìá rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ wo ìròyìn yìí pọ̀ nínú ìwé ìròyìn daily post tó jáde lójúmọ́ lẹ́wà tòní kọ́lọ́mù bá wa dẹ́wọ́ ìbànújẹ́ dúró ni o kọ́lọ́mù bá wa dẹ́wọ́ ẹkún òṣèdúró ni o ebi tó ti ń mú káwọn èèyàn kọ́ máa pa ọmọ bíbí inú wọn o inú bíbí ìfiṣẹ́ mìíràn o ẹ̀dọ̀ fùfù ìbẹ̀ ẹ́ lọ́wọ́ o èdè onídèwà o àmì ni kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa gbé tó àdúrà mi o arákùnrin kan rèé tó ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ ọmọ ọdún méjì ní ìpínlẹ̀ Anambra ó dá èdè òkú nídìí wá lágbára ṣe lódùmarè ó yá ẹjẹ ń lọ sí ìhè ìpínlẹ̀ wo gangan wọ́n pé ṣe rí ìpínlẹ̀ Zamfara ohun gangan mo fẹ́ lọ yìí wọ́n pé ṣe rí gómìnà tẹ́lẹ̀ rí ti ń bẹ ní ìpínlẹ̀ Zamfara Bello Matawalle ó mà ti lọ sí ilé ẹjọ́ kan tó fìdí kalẹ̀ sólùwà Àbújá wọ́n pé ẹ wò ó ṣe rí mo fẹ́ kẹ́ gbé ìgbẹ́jọ́ mi kalẹ̀ wípé kí àjọ ICPC àjọ EFCC DSS gbogbo wọn pátápátá wọn ò gbọdọ̀ lè lọ́wọ́ nínú ọ̀rọ̀ mi kódà wọn ò gbọdọ̀ pè mí láti máa wá wá b bẹ̀rẹ̀ sí máa wí ẹjọ́ kankan níwájú wọn níbẹ̀ wọ́n pe níbẹ̀ ni àdájọ́ èyí tó fìdí kalẹ̀ sí ilé ẹjọ́ tó wà lólùwà Àbújá Justice ahmed muhammed ló bá pé ó yá òun sún ìgbẹ́jọ́ yìí sí ọgbọ̀njọ́ oṣù èyí tá a wà yìí wọn kò ṣe rí bẹ́ẹ̀lò màtáwálẹ̀ nínú gbólóhùn tó sọ ní ilé ẹjọ́ níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí rò wọ́n wípé sẹ́rí àti àjọ ICPC àti EFCC àti immigration tó fi dórí agbẹjọ́rò àgbà orílẹ̀-èdè nàìjíríà àwọn ọlọ́pàá ẹni tó jẹ́ agbẹjọ́rò gbọ́ pátápátá lórílẹ̀ nàìjíríà pátápátá ohun gan òtún gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá mo máa fẹ́ kẹ́ bá bẹ̀ sí ní bàbá ń dáhùn lọ́kọ̀ pé wọn ò gbọdọ̀ láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní wádìí fin kókò nípa ọ̀rọ̀ mímọ́ ẹni tí wọ́n pè ní Bello Matawalle yìí òun ló jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Zamfara kódà ó tún jẹ́ ọ̀kan lára àwọn alákòóso tí wọ́n ti fòǹtẹ̀ lù ní ilé ìgbìmọ̀ àgbà orílẹ̀ ni Bello tán ló bá bẹ̀rẹ̀ sí nàka sí ìdájọ́ kan tó wáyé lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 níbi tí adájọ́ Aminu Aliyu ti pa láṣẹ o wípé ṣẹ̀rí àti àjọ EFCC àti ìjọba ìpínlẹ̀ Zamfara wọn ò ní agbára kan tó bẹ́ẹ̀ gẹ́ lábẹ́ òfin láti bẹ̀rẹ̀ sí ní wo ohun tí wọ́n ń pè ní wàhálà tàbí gbogbo ìgbésẹ̀ tí Matawalle tó gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lákòókò tí ń bẹ nípò ìṣèjọba ní ìpínlẹ̀ Zamfara kódà wọn ò gbọdọ̀ tún ṣe désàlẹ̀ kòkò wò lórí ọ̀rọ̀ ẹbí rẹ̀ rárá àtira ó pé kí wọ́n tètè lọ́ọ̀rì sọ fún àwọn yòókù bí EFCC DSS ICPC wípé wọn ò gbọdọ̀ fọwọ́ òfin gbé òun rárá àtira ni ẹni tó wá jẹ́ agbẹjọ́rò rẹ̀ èyí tó dúró tì lẹ́yìn Kẹ́hìndé Akíndolú ló bẹ̀rẹ̀ sí sọ fún ilé ẹjọ́ wípé iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ pátápátá èyí tí gómìnà tẹ́lẹ̀ rí Matawalle ti ìpínlẹ̀ Zamfara tó gbé fún àwọn kọ̀ǹgílá ló gbélẹ̀ pẹ̀lú ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà kódà ṣẹ́rí àkọọ́lẹ̀ tó bẹ́ẹ̀ o ṣẹ́rí fún èdè èyí ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìwádìí ó láǹfààní láti lọ sí iléeṣẹ́ ìjọba tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara kó sì lọ rí bẹ̀sí ní máa béèrè pé ẹ fún mi ní dọ́kúmẹ̀ntì ẹ fún mi ní ìwé mo fẹ́ ṣe àwọn àyẹ̀wò kan tó ní ìtumọ̀ ẹ lọ sọ fún DSS ICPC wọ́n yé tàbùkù bá mi mọ́ lórílẹ̀ orílẹ̀-èdè wọ́n pé níbẹ̀ ni ọ̀kan lára àwọn agbẹjọ́rò tó jẹ́ di díẹ̀ tó pé ẹ̀wò ẹ̀yọ wà kúrò ńbẹ̀ àwọn òtí ẹ̀ sí ńbẹ̀ tiwa rárá àti rárá ni àmọ́ gángan wọ́n pé adájọ́ ti ń bẹ lórí ẹjọ́ muhammed muhammed ló pé tó bá di di ọgbọ̀njọ́ oṣù tí a wà yìí a ó mọ̀ bóyá a ó fàyè sílẹ̀ pé kí ẹ jókòó tàbí kí ẹ mú ẹni tí wọ́n pè ní bello matawalle lọ sí ọ́fíìsì yín kẹbẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ wò ó àti wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bello matawalle wọ́n pọ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ ICPC bẹ́ẹ̀nbẹ́ immigration ní bẹ́ẹ̀nbẹ́ EFCC bẹ́ẹ̀nbẹ́ ah ta gangan wà ní Bello Matawalle ló wá ṣẹ̀ báyìí àwọn ogun lọ́gbẹ̀ síta torí nàìjà lọ́ọ́ fìdédé láàrọ̀ yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. ó dáa tí wọ́n bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ kí wọ́n lọ mú yẹn sanniṣó wà pẹ̀lú mi mo wà pẹ̀lú rẹ ẹ lè máa tàn wá jẹ o kẹ wá fẹ́ máa fa àkàrà kẹ fẹ́ máa fi gbá bíi ṣàwámà lọ́wọ́ wa nígbà tá a kì í ṣe ọ̀gbẹ́ni Badmus ẹ lè fi àkàrà fi gbá ṣàwámà lọ́wọ́ wa o èmi kọ́ ọmọ sọlẹ́yẹ àgbáríjọ ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn ni wọ́n sọlẹ́yẹ tẹ́ ẹ bá sọ wípé ká fi ìwọ́de sílẹ̀ á fi ìwọ́de sílẹ̀ fún yín o àmọ́ tẹ́ ẹ bá tún wá sọ wípé ká fi ìyanṣẹ́lódì sílẹ̀ tẹ́ ẹ bá bá ti lè ṣe léyìí tá a sọ pé kẹ́ ẹ ṣe fún wa ní kété báyìí òun la máa padà sẹ́nu iṣẹ́ wa o la máa fi ìyanṣẹ́lódì la máa fi sílẹ̀ o àgbáríjọ gbogbo àwọn dókítà lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn nadi òun ni wọ́n sọ fún ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà wípé gbogbo àwọn nǹkan tá a là kalẹ̀ fún yìnyín àti sọ fún yín wípé ọ̀nà tẹ́ ń gbà sanwó fún wa wípé ọ̀nà míì la fẹ́ ọ̀nà tá a pè ní one for one òun la fẹ́ kẹ́ ẹ máa fi sanwó fún wa o a sì fẹ́ kẹ́ ẹ san owó èlé tẹ́ jẹ wá ìyẹn fún tọdún twenty twenty three yìí owó owó ìrànwọ́ èlé tẹ́ jẹ wá owó èlé tá a ti ń lọ tún fi kọ́ ara wa níṣẹ́ èlé tẹ́ jẹ wá tẹ́ ẹ bá ti san gbogbo eléyìí ìyẹn náà la máa tó wá fi iṣẹ́ sílẹ̀ tá a máa wá padà sẹ́nu ile o eléyìí tá a daṣẹ́ sílẹ̀ láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n keje ọdún 2023 yi three yìí bẹ́ẹ̀ bá wá tọ̀ wá àwọn wa o ká wá gbàkàrà lọ́wọ́ wa ká wá wà gbé tọ̀dọ̀ tiwa ká gbé ṣàwámọ́ wa ká gbé léyìn lọ́wọ́ káwa lọ́mọ wá jàkàrà àtẹ̀kọ́ àbí àbí àti jẹ́ni o nígbà tó ń ṣe léyìn ìyẹn ààrẹ ẹgbẹ́ nàbì náà ń dókítà Emeka Orji òun ló ṣiṣọ lójú eléyìí fún àwọn ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ní ọjọ́rú àná wípé ẹ wò ó lóòótọ́ àti lódodo òun la ti gbé gbogbo ìwọ́de eléyìí tá a ní afẹ́ ṣe káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà àti gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ a sọ fún ìjọba àpapọ̀ wípé nígbà tá a ti gbélé tì sẹ́gbẹ́ kan ẹ̀ tún wá sọ wípé ìyanṣẹ́lódì kágbéyẹn náà tì sẹ́gbẹ́ kan a lè gbé tì sẹ́gbẹ́ kan a fún ìjọba àpapọ̀ ní gbèǹdéke ọjọ́ mẹ́ta péré o láàánú ọjọ́ mẹ́ta péré yìí tí wọ́n bá ti lè ṣe gbogbo nǹkan tá a fẹ́ yìí ní kété báyìí òun náà làwa náà máa padà sẹ́nu iṣẹ́ wa o gẹ́gẹ́ bó ti wí onítọ́ bá ti ṣe nǹkan tí a fẹ́ yìí nígbà tó bá máa fi di ọjọ́ kejìlá oṣù kẹjọ ọdún twenty twenty three yìí eléyìí tá a wà nínú rẹ̀ yìí làwa máa padà sẹ́nu iṣẹ́ o tí a ò bá gbàgbé àwọn dókítà eléyìí tí wọ́n yanṣẹ́ lódì yìí òun ni wọ́n ti gbèrò láti lè ṣe ìwọ́de alálàáfíà ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2023 ìyẹn ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí eléyìí tí a wà nínú rẹ̀ yìí àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé pọ̀ ní ọjọ́ ìṣẹ́gun pẹ̀lú ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Godwin Akpabio ìyẹn nìyẹn fi bá wọn sọ̀rọ̀ nítùbí nùbí ní síájú òun ni wọ́n ti kọ́kọ́ kọ olórí àwọn òṣìṣẹ́ eléyìí tó ń jẹ́ olórí òṣìṣẹ́ sí ààrẹ ilẹ̀ wa Fẹ́mi Gbàjàbíàmílà wípé láyéláyé o ẹ má ní kí Fẹ́mi Gbàjàbíàmílà kó wá bá wa ṣe ìpàdé pọ̀ o a lè bá ṣe ìpàdé pọ̀ àmọ́ sí adé Gómìnà Àpábí Òye ń bẹ ní pé ó tutù mú sì tutù díẹ̀ ẹja lọ bá a sọ̀rọ̀ nígbà tí wọ́n bá a sọ̀rọ̀ òun ni wọ́n ṣe gbé ìwọ́de tìṣẹ́gbẹ́ kan òun làwọn òfin ṣe ìwọ́de o àmọ́ a ti fún yín ní ìwọ́de ẹ tún wá sọ wípé ká padà sẹ́nu iṣẹ́ àbá ti padà ní ìpàá ẹ mọ̀ wípé báwa ṣe wà yìí oṣù tó pàdé kọlù ni yín oṣù lẹ́yìn kọlù làwa àjọ máa bára wa fà á ni o a lè padà àti fún yín ní gbèdéke ọjọ́ mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ bá lè ṣe nǹkan tá a fẹ́ a máa padà síbẹ̀ ẹ wá dọ́gbọ́n tọ̀ wá ẹ fún wa lákàrà nítorí àkàrà pupa bí àwọn sọmọdé àwa mọ ohun tá a gbé dání àwa náà mọ̀ wípé èèyàn gbòógì ni wá lórílẹ̀‐èdè nàìjíríà yìí ń bẹ́ẹ̀ bá ti wá ṣe ohun tó tá a fẹ́ a máa ṣe fún yín o àwa náà padà sí ẹnu iṣẹ́ wa Emeka Orji òun ló ń sọ eléyìí tó jẹ́ tó ń sọ̀rọ̀ láti ìfijẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ dókítà yẹn nàdì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó yá wọ́n pé ọmọ tó bá ṣípá òun ni màmá rẹ̀ ń gbè ó wọ́n pé ẹ wò ó àárọ̀ tòní ẹjẹ́ pàtẹ́wọ́ ló di pa pa pa fún àwọn akẹ́kọ̀ọ́ ìjọba àpapọ̀ tí wọ́n ń pè ní FGGC èyí tí ń bẹ ní ilé ẹ̀kọ́ oní ẹlẹ́kọ̀ọ́ mẹ́kẹwàá kan tí ń bẹ ní ilé ẹ̀kọ́ secondary tó wà ní Ṣàgámù èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn wọ́n pèsè rí àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n jẹ́ obìnrin nìkan àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n máa ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ kan èyí tó dàbí èèyàn tí wọ́n pè ní rọ́bọ̀tì wọ́n pe ìjẹ́ tiẹ̀ ti rí rí rọ́bọ̀tì tí ń ṣe bí ènìyàn àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn FGGC tó jẹ́ tàwọn obìnrin nìkan àwọn náà máa ṣe àgbékalẹ̀ ohun tí wọ́n ń pè ní rọ́bọ̀tì èyí tó lè báwọn èèyàn sọ̀rọ̀ ó lè rìn ó lè sọ kódà ó lè ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ pé ẹ̀yin gan ẹ̀ lè ṣe ń bẹ̀ ǹjẹ́ ṣó ṣe é ṣe ṣá ó dáa mọ́ pé rọ́bọ̀tì yìí ni wọ́n máa mú lọ́ fa owó rẹ̀ lẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà yanyan ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ èyí tí ní sí ètò ẹ̀kọ́ lọ́wọ́ David Adéjọ mọ́ pé bàbá ìgbà rọ́bọ̀tì yìí lọ ní àná ní ọjọ́ Tuesday ó ní ọjọ́ ọjọ́ ìṣẹ́gun ní ọ̀sẹ̀ tí a wà yìí lọ́lùwà àbújá mọ̀ pé wọ́bọ̀ títà ń sọ yìí ó ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà kódà wéètì rẹ̀ ìyẹn bó ṣe wúwo tó ń bẹ ní ìdá ọgọ́ta níye sixty kg yàtọ̀ sí ìyẹn kan ó láǹfààní àti sáré ní bíi wákàtí kan pẹ̀lú kìlómítà mẹ́wàá wọ́n kéde rẹ̀ wípé orúkọ rọ́bọ̀tì tá à ń sọ yìí ó mà tún lórúkọ ẹ fẹ́ mọ orúkọ rẹ̀ àbí orúkọ rẹ̀ kì í máa ń ṣomi olómi ọgbọ́n kódà kì í ṣe razaki o wọ́n pe orúkọ tí ń jẹ́ òun ní òkìkí ọlá ṣàgámù èyí tó gbayé mọ ìnagijẹ rẹ̀ sí kìkìsági wọ́n pé ẹ wò ó àwọn akẹ́kọ̀ọ́ yìí níbẹ̀ lọ́ti bẹ̀ sí ń gbóṣùbà káre láì fún dókítà mrs muibati olódò ẹni tó jẹ́ adarí fún àwọn akẹ́kọ̀ọ́ yìí ní ilé ẹ̀kọ́ wọ́n pé ṣẹ́rí arákùnrin yìí ó ní ìmọ̀ dáadáa lórí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àgàkà ṣe àgbékalẹ̀ ẹ̀rọ tó lè báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n pè ní rọ́bọ̀tì tàbí kó ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ́n pé adéjọ nínú ọ̀rọ̀ tirẹ̀ ló pé ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ yín torí ń báwo bá kì í fáwo àwo á sì kì í padà fúnra wọn o ẹ wò ó inú tèmi dùn wípé ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹ láǹfààní láti sọ ọpọlọ orí yín kalẹ̀ láti ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àgàgà ohun tí wọ́n ń pè ní rọ́bọ̀tì èyí yàtọ̀ gidigbe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin ilé ẹ̀kọ́ yòókù ẹ fèyí ẹ fi ṣàríkọ́gbọ̀n ẹ náà ẹ ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tuntun àràmàǹdà lórílẹ̀ nàìjíríà ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ yìí lòun náà bá sọ̀rọ̀ ó pé ẹ wò ó ẹ jẹ́ àfọpẹ́ fọlọ́dúnmarè káfíìn fọlọ́dúnmarè ọpẹ́ òun lọ sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó tí wọ́n ronú ọpẹ́ òun lọ sí àwùjọ àwọn olùkọ́ táwọn náà tó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú òun táwọn fi ìjókòó táwọn fi ìtòlọ́tún àwọn tó apá àwọn tó ẹsẹ̀ àwọn tó rí ká tó rí ká tó fọ̀ rọ́bọ̀ tí mà ti ń ṣiṣẹ́ rọ́bọ̀ tí ti ń rìn ó ti ń sọ̀rọ̀ ó ti ń gbé ìgbésẹ̀ ó lè sáré o ẹ wò ó inú wa dùn ẹ ṣáà rọ́bọ̀tì tó ń yọná lójú tó dúró sí ẹ̀gbẹ́ akọ̀wé àgbà níléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìpínlẹ̀ ìpínlẹ̀ Ògùn ìgbéga gangan ohun gangan ló ṣe pàtàkì ń bẹ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àwọn obìnrin tún rèé wọ́n tún ṣe rúbọ̀tì àná la gbọ́n wípé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ó yí obìnrin sípò àgbà bẹ́ẹ̀ sì rèé àti gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n ti jó obìnrin tó jẹ́ oníwèé mẹ́wàá àwọn náà wọ́n láǹfààní o láti ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tí wọ́n ń pè ní rúbọ̀tì ee eh, ayé yìí mà ti ń yàtọ̀ orílẹ̀-èdè nàìjíríà bàbá mú àwọn obìnrin wa lọ́kùnkúndùn àìpé ìyàtọ̀ á wà ńbẹ̀ super falcon náà ẹ̀wọ̀n kan táwọn náà ń ṣe lórílẹ̀-èdè hmm. nàìjíríà daily trust lónìí lọ́wọ́ láàárọ̀ tòní. ọ̀dà ìròyìn lẹ́gbọ́ yìí tá a bá sọ pé àwọn ọmọ ogun pé à ń ṣe gudugudu méje à ń ṣe yàyà mẹ́fà àwọn kan wọ́n máa sọ nǹkan mi ẹ jẹ́ káwa kúrò ńbẹ̀ hmm, ọ̀rọ̀ ẹ ká má sọ yẹn hmm. a ti máa yí àwọn kan nítorí pé wọ́n mọra wọn dáadáa ẹ kí mi náà fò fẹ́rẹ́ o kí n mú ròyìn yìí kémi ti kéde ẹ̀ lápò ọ̀dọ̀ mi ń bìbá yìí bẹ́ẹ̀ bá ti ń rí ọlọ́dẹ àti gateman tí wọ́n bá ń jà tí ajá tó wá ń gbó gbòògbòògbò ẹ̀ẹ́dì wípé adìyẹ ó ti ń jẹ̀ fún ara wọn ni o òwe ayé àtijọ́ òun ni wípé adìyẹ kì í jẹ̀ fún ara wọn àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí adìyẹ ti ń jẹ̀ fún ara wọn òun ni ìwé ìròyìn Vanguard yìí sọ o ọlọ́pàá ti rá ọlọ́pàá gbá o kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ Badagry síṣẹ̀lẹ̀ ní àná òde òní níbi tí àwọn ọlọ́pàá kan àti àwọn tó jẹ́ immigration service kan tí wọ́n ti máa ń wà ní ibùdó ibi tí wọ́n ti ń yí ọkọ̀ wò ní òpópónà márosẹ̀ yìí àwọn ọlọ́pàá eléyìí tó wá jẹ́ ìgbìmọ̀ tó wà lábẹ́ gíwọ́ ọlọ́pàá ìyẹn àwọn special squad eh, IGP òun ni wọ́n wá gbé ìgbésẹ̀ yìí o nígbà tí wọ́n ta wọ́n lólobó wípé àwọn ọlọ́pàá kan àti immigration kan wọ́n máa wù wá láabi wọ́n máa ṣiṣẹ́ láabi eléyìí tí kì í ṣe wípé ìjọba àpapọ̀ tàbí gíwọ́ ọlọ́pàá ó ń lọ wọn láti lè máa ní àwọn aráàlú tàbí àwọn tí wọ́n ń gba ibẹ̀ eh, lọ́kọjá láti lè máa ní wọ́n lára o gbígba owó lọ́wọ́ wọn níní wọ́n lára ó ní lóòótọ́ ni o ó jẹ́ ẹnubodè láti orílẹ̀-èdè wa sí orílẹ̀-èdè míì àmọ́ àwọn kan wà níbẹ̀ tó jẹ́ wípé ibẹ̀ gangan òun ni wọ́n ń gbé o nígbà tí ìyẹn gíwọ́ ọlọ́pàá ilẹ̀ wa tó ń sọ̀rọ̀ káyọ̀dé ẹgbẹ́tókun àti gíwọ́ àwọn ẹ ẹlẹ́sọ ẹnu bodè ìyẹn Bashir Adéníjì níbi ìpàdé rèé tí wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ lórí ẹnu bodè tó wà ní ìpínlẹ̀ Èkó sí orílẹ̀-èdè e, ìyẹn Kútọ́nù ní ìtòsí Abidjan níbẹ̀ ni wọ́n sọ pé àwọn ibùdó kọ̀ọ̀kan wà níbẹ̀ tó jẹ́ pé ibùdó tí wọ́n ti ń yẹ ọkọ̀ wò tí ò sì bá òfin mu tí kì í ṣe wípé àwọn làwọn gbé kalẹ̀ àwọn ọlọ́pàá wa òun ló dẹ̀ wà níbẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ ẹnubodè wa àwọn ló wà ní níbẹ̀ àwọn immigration àwọn ni wọ́n wà níbẹ̀ a máa wá gbé ìgbésẹ̀ láti lè lọ kó gbogbo àwọn eléyìí tó wà níbẹ̀ o nítorí pé wọ́n ń bojú wa jẹ́ ni o nítorí aṣọ wa ni wọ́n ń wọ̀ àwọn ọmọ wa náà sì ni a lè sọ wípé wọn ò sọmọ wa a lè sọ wípé wọ́n ń lọ ń dá aṣọ sọ́rùn ni o àwa la dá aṣọ fún wọn o àmọ́ awífúnni kó tó dání àgbàjàkadì ni o àwọn ti wí fún wọn o wọn ò tún wá gbọ́ wọ́n tún sì ń gbé ìgbésẹ̀ ẹ mọ̀ wípé ogun àwítẹ́lẹ̀ yìí wọ́n ní kì í parọ́ àrò tó bá gbọ́n ni o àmọ́ owó kò jẹ́ kí wọ́n lè gbọ́n o arọ tí wọn níṣẹ́ ló dúró sójú kan o àti bí arọ kéèké o nígbà tí wọ́n máa ráwọ́ tó wọn ọlọ́pàá kan nínú àwọn ikọ̀ títí ọlọ́pàá gíwọ́ ọlọ́pàá ni wọ́n bá lé wọn o bí wọ́n ṣe lé wọn lọ́sìn rà wọ́n gbá ọ lé wọn títí wọ́n ra wọn mú mọ inú igbó kan o wọ́n sì ti wá ṣèlérí wípé gbogbo àwọn tí wọ́n mú yín pátápátá yìí òun ni àwọn máa yọ kúrò nínú iṣẹ́ ọlọ́pàá ẹ mọ̀ ó dàbẹ́ ni wípé àwọn kọ̀ǹda eléyìí tí ń bẹ nínú ìrẹsì òun làwọn máa yọ kúrò nígbà tí bí wọn ọlọ́pàá sọ̀rọ̀ ó ní gbogbo wọn pátápátá òun ló máa jìyà ẹ̀ṣẹ̀ wọn o nígbà tí ẹ ń fara ní aráàlú ká máa tẹ̀ tí wàá sọ ìnira táwọn aráàlú tí wọn náà ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin náà ni máa gba owó àràn yín kẹ́ ẹ máa gbà ibùdó tẹ wà gan àràn yín kẹ́ ẹ máa wà ní irú ibùdó bẹ́ẹ̀ ìwé ìròyìn ìwé ìròyìn Vanguard òun ló gbé yan jáde láàárọ̀ òní yìí o. ó dá àárọ̀ yìí bákan náà wọ́n pé ṣe rí bí o bí o bá láyà ó ṣèkà bó bá sì rántí ikú gáà ìwọ bẹ̀rẹ̀ sí ní ṣòótọ́ o wọ́n pe ṣẹ̀rí arábìnrin kan lọ́wọ́ òfin mà títẹ̀ kódà àwọn àwọn ọlọ́pàá ló padà wá tẹ̀ o wọ́n pé kí gangan lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n pe arábìnrin yìí ní ojú ẹni ọdún mẹ́rìnléní ogójì lọ forty four years wọ́n pe níṣe ni ó ń fi àwọn oògùn olóró èyí tó burú jáì tí wọ́n pè ní Colorado ó ń fi sára ọmọ ọdún mẹ́wàá kan ó wọ́n pé à èyí sì burú jáì púpọ̀ púpọ̀ wọ́n kéde rẹ̀ wípé arábìnrin yìí ó lo ọmọ ọdún mẹ́wàá yìí èyí tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ láti mú àwọn awùwàkiwà lábẹ́ òfin lórílẹ̀‐èdè wa nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá alukó níbẹ̀ benjamin hundeyin lóbẹ̀ ní kéde rẹ̀ ní ìgbà wo gangan lóṣù yìí ó sọ yìí jáde ní ọjọ́ tuesday ìyẹn ọjọ́ ìṣẹ́gun ó pèsè rí arábìnrin tá à ń sọ yìí ó wùwà kò tọ́ ó ń lo ọmọ mọ̀lẹ́bí rẹ̀ kan ìyẹn ọmọ ọdún mẹ́wàá láti máa wò wá kò tọ́ lábẹ́ òfin o ó pé kí gangan nìwà tó ń wù ó pé ibẹ̀ tí ẹni arábìnrin yìí ó ń fi ohun tí wọ́n pè ní oògùn lóró á fi sínú àwọ̀tẹ́lẹ̀ èyí tó jẹ́ ti ọmọ ọdún mẹ́wàá yìí tó bá ti fi sí lára tán abẹ́ sí fi ọmọ òun gbógun lóró káàkiri ó mọ̀ wípé àwọn ọlọ́pàá tàbí àwọn ìṣe elétò ààbò wọn kò ní ṣe fura sí ọmọdé wọ́n pé ní ìgbà kan rí àwọn èèyàn ṣàkíyèsí pé ọmọ yìí ó rìn káàkiri lọ́ba mú sí ọ̀nà pé ẹ̀yin ọlọ́pàá ọmọ yìí ó máa rìn káàkiri làwọn bá pé ó yàwó ọmọ yìí lọ́ọ̀rẹ́ wẹ̀ náà ó ti dọ̀tí jù àmọ́ ní ìgbà tó mọ̀ ń wẹ̀ lọ́wọ́ làwọn ṣe àkíyèsí pé kinní ọ̀hún ló bá jáde láti inú pátá rẹ̀ èyí tí wọ́n pè ní àwọ̀ tẹ́lẹ̀ wọ́n pe dandan làwọn bá pé ó yá wá ń bí ń gbàngàn ló ti rẹ̀ yìí ló bá pé ẹ wò àǹtí mi ni o àwọn ló máa ń fi sínú àwọ̀ tẹ́lẹ̀ mi ló bá pé àǹtí rẹ̀ ọ̀hún dà ló bá lọ sí ilé ló bá rí àǹtí rẹ̀ láti bá pé òótọ́ ni o ẹ̀ ń jẹ́jẹ́ èmi gangan ni mo mọ̀ ń pa rẹ̀ dáadáa ẹ wò ọ̀pọ̀lọpọ̀ gbà máa ń lọ́mọ yìí pé ó yá gb gbà ń bá ń tọ́jú rẹ̀ ó sì ń ràn mí lọ́wọ́ púpọ̀ púpọ̀ ọmọ àwọn tí wọ́n ń pariwo ó ní pé ẹ wò ó ẹ tètè gbé mi lọ sọ́dọ̀ àwọn òbí mi ìfẹ́ dúró sọ́dọ̀ àǹtí yìí mọ́ ìwà burúkú yìí ó ti pọ̀ lápọ̀jù fúnrán tẹ̀lé wá ọmọ òun sọ̀rọ̀ àǹtí rẹ̀ sọ̀rọ̀ wọ́n ní pé àǹtí òun gan ti jẹ́wọ́ ó pé òótọ́ ni lòun wùwà burúkú olódùmarè má gbà wá wáṣọ wa lórílẹ̀‐èdè nàìjíríà èyí òun láàfi ṣòpin labala ibi tí a ti ń mú ìkà fún yín lórí ètò Girl's mother handed her over to her sister in Lagos. She had no inkling of what her sister, Taya Abbas, was capable of. Every morning, this 10 year old takes her bath, unaware of what her auntie's intentions were. She'll dress her up and use her as a courier for illicit drug known as Colorado. It's not the first pint that I'll put it inside. I'll first wear pint, I'll now hold it I'll now wear the tights, I'll now put it inside. Somebody took me to police. So then now in the morning when I want to bath, so then I saw it in my body. I was not arrested. I went to the police station myself because I was looking for her. I planted the drug on her body. She's not involved in the sale of the drug but helps to move it to my shop. The child will be handed over to her family as contacts have been made. From there, police moved to the Apapa Costain area of Lagos. The raid is led by Deputy Commissioner of Police Operations of the command. They say it became necessary after a series of complaints by truck drivers and orders of extortion by touts. While some took to their heels on citing the officers, others weren't that lucky as they were not only arrested, but also had their shanties destroyed. The extortion is reported to have been going on for years, and the truck drivers couldn't take it anymore. After the raid that lasted over three hours, the police are back at the command. Now it's time to profile each of the people that has been arrested and now separate the real talks from those who claim to be either officials of Nupeng, officials of LASMA, and officials of the Nigerian Ports Authority. Yes, we have um, 31 suspects here, and we are going to really investigate from now to see who is truly LASMA, who is truly road safety. Well, somebody also claimed to be a staff of NPA, and we also have um, a police officer and a police impersonator. The raid police stress will be continued. ẹ wo ẹ káàbọ̀ láti ojú ọ̀hún lọ́hùn bí a ṣe lè rí mọ nínú àwọn ìròyìn ènìyàn tábánikàtẹ̀ síwájú ìròyìn kúnlẹ̀ níbí ìbà nìkànnì BGI TV ẹ mọ̀ wípé àní jẹ́ kí etí kó má àwọn ìròyìn eléyìí tá a ti mú wá lójúmọ́ lẹ́wà tòní bá ṣe lè mú wá mọ náà nìyẹn torí tá a bá ní a máa tẹ̀síwájú kò sí àkókò mọ́ wọ́n ti ń wa ọwọ́ sí wa ọ́n yọwọ́ bìrìbìrì nígbà tí èèyàn bá máa yí ọlọ́ta lórí ọmọ ọlọ́ta náà nìyẹn kó bá máa di wípé àwa náà wá gbẹ̀tẹ́ ká bá máa tẹ́ níbi tá a wà yìí ẹjá tètè máa lọ bẹ́ẹ̀ bá wá ṣe ń wò wá ẹ bá wa pín lógúnlógún ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n bóyá lè mọ̀ wípé àǹfààní ṣì wà fún àwọn tó bá lè pín jù àwọn ayéṣiara àǹfààní ọjọ́ iwájú ṣì wà fún àwọn tó bá máa pín jù nítorí gbogbo ẹ̀ gbogbo àwọn àkọsílẹ̀ òun náà là ń wò èmi ò tí ì parúkọ mi dà ẹ jẹ́ ń tètè yẹ̀bá lápá bíbà yìí nítorí kò sí àkókò mọ́ olùsọlá ìsọlá ló kọ́ mi yìí nẹ́kan ló kọ́ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ìsọlá yẹn náà rí akéré fìníṣọgbọ́n ọmọ ọmọ ẹdún nísìnyí ẹ̀kọ́ kì í sí ni ọjọ́ òní á dára fún wa á sùn wá bọ̀ láṣẹ Èdùmàrè. ó dá àǹfààní wà fún yín láti fèròǹgbà tí ń sọ́wọ́ sàlẹ̀ ń bẹ̀yẹn ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ fi ohun tó wà lọ́kàn yín sọ̀wọ́ sàlẹ̀ lápàtì youtube ni facebook ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ ń bákan náà instagram ẹ láǹfààní àti tẹ gbàgede ìmọ̀ underscore twenty two sọ́ni sodiq abiodun ẹsẹẹsẹ yìí rèé o ń bà bá yùkẹ́yùkẹ́ mò ń fa àkókò ìdàgbé pé tó bá di jọ́ míì èmi àtẹ̀yìn á tùjọ láǹfààní láti máa pàdé láti máa sọ̀rọ̀ dáadáa ẹ wò ó títí di ìgbà míì eré tó ń tayọ̀ kò ní kò lọ́dọ̀ dẹ̀ ti yìí o. àmì láyọ̀ lápàdé ó dàbọ̀.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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn station ti dòde.